الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في حكمه صلى الله عليه وآله وسلم بالقسامة في من لم يعرف قاتله wọ́n fi sẹ́lẹ̀ fún wa nípa ìdájọ́ tánà sallallahu alaihi wasallam ṣe nípa pé kábúra lórí ẹni tí àmọ́ pàtó ẹni tó ṣe kú pa. kálíbà lẹ́tọ̀ọ́ sí àti gba ẹ̀tọ́ pípa tí wọ́n pa lọ́dọ̀ àwọn ẹni tá a rò sí pípé àwọn ni wọ́n ṣe kú pa. Al-Qasama ó ní í ṣe pẹ̀lú ìbúra eléyìí tí ni ti ń fẹ̀sùn kànyà ìbúra tí ó ṣe lórí ẹni tó fẹ̀sùn kàn pàápàá jùlọ nípa pé wọ́n ṣe kú pa yìí abẹ́nìkan níbìkan pé wọ́n ṣe kú pa àwọn òsì má pàtó ta ló pa ṣùgbọ́n àdúgbò agbègbè ibi tá a ti bá pé wọ́n pa a ti mọ̀ wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìkùnsínú àìgbọ́ra ẹni yé ọ̀tẹ̀ ń bẹ láàrin wọn àtẹni tí wọ́n ṣekú pa yìí àwọn wa lo àwọn àpẹẹrẹ àti àwọn àmì láti níyẹn láti fẹ̀sùn kàn wọ́n pé ẹlòmíì kọ́ lọ́pàá bí ìbáṣẹ̀ àwọn àpẹẹrẹ àti àmì yẹn là ń pè ní aláwàsí tabati wá rí àpẹẹrẹ àti àwọn àmì yẹn àwọn wàá gùn lé lórí láti wá búra pé ẹ̀yin náà ni kìí ṣẹlòmíì ìbúra tí wàá búra ń bẹ̀ ọ jẹ́ àádọ́ta àbúra pẹ̀lú kọlọ̀ láti fi hàn pé ẹ̀yin tàfẹ̀sùn kan náà lẹ́ pa kìí ṣẹlòmíì. ó wá nínú Sahih Bukhari àti Muslim. والنبي صلى الله عليه وآله وسلم وفي القسامة وفي سيداجو نيوا الأنصار أتى يهودي نيجاتي محيصة تلتي خيبر أتيهم أتي عبد الله abdullah ibn sahal wọ́n jọ lọ sí khaybar ìgbà tí èkíní kejì wọn tí wọ́n dé khaybar wọ́n tata pínsẹ̀ kálukú mọ lébi tó gbà lérò láti lọ ní khaybar ní ìgbà tí Muhayyisa tó ṣe nǹkan tí òun fẹ́ ṣe ní Khaybar tán ó wá síbi tó fi Abdullah ibn Sahal sí ló kọ pé tí wọn náà ti ṣe tán kúkú máa jọ padà lọ sí al-Madina bá a ti ṣe jọ wá sí Khaybar ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọba Abdullah ibn Sahal. tí ń pora mọ́lẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ni tó ṣe pé wọ́n ti sá lọ́gbẹ́ ọgbẹ́ tó ṣe pé ọ̀tara bẹ́ẹ̀ ọ̀pàdánù rẹ rẹ̀. mọ̀háyèsọ́ kò ṣe mẹ́ni kò ṣe méjì ó gbé Abdullahi ibn ó gbèsè ó sì mórílé alimadina ìgbà tí ó dé madina tó fún wa ní ìró ntọ́sẹ̀lẹ̀ ọmọ ẹ̀yà tiẹ̀ òun jẹ́ Huwayyisa ọmọ ẹ̀yà abdullahi ibn sahel tí wọ́n ṣe kú pa òun jẹ́ abdulrahman ibn sahel àwọn méjèèjì darapọ̀ mọ́ mọ̀hìyọ́sọ́ lórí pé àwọn jọlọ fún ànábì ní ròǹtọ́sẹ̀lẹ̀ ni. sọ àwọn méjì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọ̀ma tó ṣẹlẹ̀ kò sójú wọn wọ́n fún wọn níròyìn ni. ṣùgbọ́n gbà tó jẹ́ pé Huwayyisah ọmọ ẹ̀yà Muhayyisah ni. Abdulrahman ibn Sahal ọmọ ẹ̀yà ni wọ́n ti kú pa ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta nígbà àwọn dọ́là nàbì sallallahu alayhi wa sallam abdulrahman ibn sahal òun bá bẹ́ẹ̀ wájú ọfẹ́ mọ́rọ̀ máa sọ. ìgbà tó sì jẹ́ pò ní ahdathul qawmi sinnan òun ló kéré jùlọ jọ orí nínú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta. Ànábì sallallahu alayhi wa sallam sọ fún pé kabbir kabbir àgbà nínú yín ni ó jẹ́ sọ̀rọ̀ àwọn àgbà nínú yín lójú wọn sọ̀rọ̀ eléyìí náà jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rí eléyìí tó fi hàn wá nínú ṣẹ̀ríà wípé àgbàlagbà àti ọmọdé wọ́n bá dìjọ wà níbì kan tí ń bò káta ká bá wọn tá lọ sọ́dọ̀ wọn sọ̀rọ̀ àgbàlagbà ni ẹjọ́ sọ̀rọ̀ forúkọ kọ̀ọ̀kan ò sí tí ọmọdé fẹ́ ṣe tó yẹ káfá yìí gbà á níbi tẹ́ni tó dàgbà jùlọ wà àgbàlagbà ni ẹjọ́ sọ̀rọ̀ torí ẹ̀ ni mọ̀hàyẹ́sọ́ àti hùwàyẹ́sọ́ àwọn méjèèjì jẹ́ kí wọ́n dàgbà jù àwọn ni sọ̀rọ̀ wọ́n fún ànábì sallallahu alaihi wasallam nírò nípa ń tọ́sẹ̀lẹ̀ à ń fi ẹ̀sùn ikú tó pa Abdullah ibn Sahal à ń fi kan àwọn Yahudi nítorí pé àárín wọn ni ló ti kú bó tilẹ̀ jẹ́ pàṣọ yípo ń bẹ láàrin àwọn mùsùlùmí àti àwọn Yahudi lákòókò yẹn ṣùgbọ́n àwọn àmì àti àpẹẹrẹ wà pẹ́lú mi kọ́ ló ṣe kú pa bí ìbá sa wọn nítorí pé a kàn lè jọ ní àsọyípọ̀ pẹ̀lú Yahudi sínú wọn bẹnu nítorí pé àwọn ọ̀tá wa eléyìí tó wọ́pọ̀ jù wọn lẹ́nu pé tó bá gbìyànjú pẹ̀lú wọn ó lè rí tọwọ́ wọn gbà ó lè rí tinú wọn gbà à ń bọ̀sibọ́sí pé àwọn Yahudi tọwọ́ wọn gan ò lè rí gbà. ìkórira ìbínú ẹni eléyìí tí yahudi ní sí nítorí pé bá jẹ́ mùsùlùmí ọ̀gá kò ní kó ń bẹ́ẹ̀ ó dìgbà sẹ́yìn náà bá ṣetán láti di yahudi yọn àbí nasrani yọn. ọlọ́run ẹlẹ́dàá ni walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum. ìkíni kejì nínú yahudi àbí nasara wọn ò ní yọnu sí ọ dìgbà tí wọn náà bá tó dẹni tí ń tẹ̀lẹ́sìn wọn kí ló ń tan ara rẹ jẹ sí tó ń bá àwọn jọ́ọ̀nù àti pọ́ọ̀lù ṣe àwọn dọ́kàsì àwọn jẹ́nẹ́tì àwọn náà nìkan làwọn ọ̀rẹ́ tiẹ̀ sí ọ̀rẹ́ láì kó àdánù nítorí pé ìwọ lè máa tan ara rẹ dànù nítorí pé òkùnkùn ní mánì tó péye kí ọmọ rò pọ̀ fẹ́ràn wọn táwọn wá fẹ́ràn rẹ̀ àwọn lè fẹ́ràn rẹ̀ ọlọ́run ọba rí nóróde ọba tó máa ń tọ́ pamọ́ tẹ́nìkan ò lè gbé nǹkan kan pamọ́ sí òun ló ń tó àṣírí fún wa. torí de eléyìí báyìí bọ́ba tanra rẹ̀ dànù títí má tanra rẹ̀ dànù lórí àwọn ọ̀tá rẹ̀ ọ̀tá kan ò lè fi ọ dénú torí àwọn kèfèrí yẹn kò sí tàbí ṣùgbọ́n wípé ìfẹ́ yòówù wọn lè ní sí ọ irú ìfẹ́ tá a máa fi adìẹ ni tí ò dénú nítorí pé kò sífẹ́ tó lè ní sádìẹ tó lè kíkọ́ ọmọ dùjì kọ́ ọmọ pàjẹ́ kan ṣe irú rẹ̀ náà nífẹ̀ẹ́ táwọn lè ní sí ọ wọ́n á sọ pé ẹ kò síjà láàrin wa torí pé ọlọ́run kan náà lẹ́jọ́ ń sìn ọ́ dájú pé orí rẹ̀ pé ìwọ tó ń sìn allah qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu ahad báwo lẹ fẹ́ wá dọ́gba pẹ̀lú ẹni tí ń pe mẹ́ta lọ́kan ọ́ dájú pé ṣé lọ́dọ̀ tiẹ̀ káti ẹ̀kọ́ ọ̀kọ́ pure mathematics common maths sínú common maths ti tẹ one plus one plus one equals to kò sí jẹ́ one ẹni bá pè ní one á pè kọ̀ gbádùn nǹkan ń si orí ẹ̀ so bóòlù tí wàá fẹ́ jọ jẹ́ nǹkan kan náà torí de léyìí báyìí tó o máa ń wo oúnjẹ tó jẹ jẹ́ kó oúnjẹ tó jẹ lọ́dọ̀ pọ̀ pẹ̀lú àwọn fèrè tẹ̀ fi jọ ń bẹ lọ́fíìsì kan náà oúnjẹ tó ń jẹ lọ́dẹ ọ̀pọ̀ láwọn kẹfẹ́rí tẹ́ fi jọ ń ṣe yẹsà fọ́gà yín so eléyìí jẹ́ ọmọ lórí pọ̀ ń wo oúnjẹ tó jẹ má da papọ̀ má sápà kọ́ má lọ jẹ́ ni tọ́jọ́ pé orí rẹ ti dàrú pẹ́pẹ́ ni tó bá rí tí ń ṣe Islam ìwọ náà ni wọ́n máa lò láti fi máa tánìṣì méjì Islam. after all, uh, eh, Mr. Ibrahim is also a Muslim, but he's not fanatic olùmọ̀sọ́ ah, if my father is, is an imam olódo burúkú tí ọ̀daràn kankan máa ń kọ islam mo rò pé yé wa ìwọ náà ló tún máa pè àwọn tó tún máa campaign fáwọn kèfèrí kèfèrí gan orí campaign ṣe bí ìwọ tó pera rẹ mùsùlùmí sòkò síbẹ̀ ṣe lè ní àsọyé pọ̀ pẹ̀lú àwọn kèfèrí láyé yìí tinú ọmọ abẹnú náà ni àwọn ọmọ wọ́ọ̀nà láti rí pé àwọn rí yín gbèsè náà ni torí di eléyìí báyìí tonti pé àsọyípọ̀ ń bẹ láàrin wọn àtàwọn mùsùlùmí gbà yẹn peace agreement ń bẹ láàrin wọn àtàwọn mùsùlùmí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò pé kí wọ́n má ṣe púpọ̀ kan nínú àwọn mùsùlùmí kò pé kí wọ́n má ṣe púpọ̀ kan nínú àwọn mùsùlùmí tọ́ pàtó wọn bá nàbì sallallahu alaihi wasallam pé ẹ̀sùn táwa fi kàn ní o anabi wa ni atahlifuna wa tastahiquna dama sahibikum sẹ́bùrà ìwà dẹni tó lẹ́tọ̀ọ́ sí àti gbẹ̀san ọmọ ìyá yín tán ṣe pupa. ẹ wo Islam kìí ṣẹ̀sìn àbòsí ọ̀tọ̀ ọlọ́run làwọn Yahudi yẹn o wọ́n yìí ṣe mùsùlùmí o ṣùgbọ́n àbí sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin tẹ́ wá fẹ̀sùn kàn wọ́n yìí sẹ́yìn búra àádọ́ta búra kẹ́ẹ̀dẹ́nitọ́ lẹ́tọ̀ọ́ sí àti gba ẹ̀san lórí ọmọ ìyá yín tán ṣe kú pa. sọgbà gánàbì sallallahu alaihi wasallam sọ báyìí ó fi hàn pé absolute justice ní bẹ́ẹ̀nu Islam sọ̀rọ̀ kí wọ́n sọ pé ah <laughs> ó tún wá kú irú Nàìjíríà yìí bí àwọn ìlú kan tẹ́kọ̀ àti pínlù láàrin àwọn mùsùlùmí àti àwọn nasara àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ bíi Jos Jos nísìn àdúgbò kan àwọn àdúgbò kan wà tó yẹ kó ti mùsùlùmí gbogbo ṣọ́ọ̀ṣì tó wà ládùúgbò wọn wọ́n ti sọ di mọ́ṣáláṣí àwọn àdúgbò kan àti ọjọ́ ta kiri yóò kọrin gbogbo mọ́ṣáláṣí tó wà ń bẹ àwọn náà ti sọ di ṣọ́ọ̀ṣì tọba rọra ṣèṣì wá àdúgbò tọjọ táwọn kiri yó wọ́n gẹ́gẹ́ bíi stranger tọrọ adéfìlà bó ṣe dé yìí ọlọ́run jẹ́ kí ààyè rẹ̀ ọjáde tí wọ́n bá ra ní nàìjíríà yìí wọ́n bá ra yàn mú ọwọ́ jàlábíà àfa tí wọ́n bá ra yàn mú ọlọ́run jẹ́ kí ààyè rẹ̀ ọjáde tọba tún àwọn àdúgbò táwọn mùsùlùmí tọrọ àwọ̀ ṣẹ́ẹ̀tì rẹ̀ and trouser nàìjíríà yìí náà ni o kódà kó tún nírun kan wọ́n lè máa ti sọ̀rọ̀ a a a a yẹ wọ́n bá ráyà mu ọlọ́jà yèrè ọjà dè nàìjíríà lẹ́vù káwá pé nàìjíríà lẹ́vù ni làwọn bá mùsùlùmí kan pé wọ́n ti pa sádùúgbò àwọn kiri yòó táwọn mọ̀ pé ẹni tó wá dẹ́sùn pé àwọn nàṣọ́rà ńlá rò pé wọ́n pa táwọn akéṣẹ́ lè fọlọ́ǹbúra wípé àwọn ni wọ́n pa fọlọ́ǹbúra báwo sáà waste time àwọn ò ní waste time torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan pera ẹ̀ mùsùlùmí wọn ọ̀mọ́ òfin rẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé à gbogbo náà sọ rárá rùn a ti ń ṣe sùúrù fáwọn kìnnì yìí pọ̀ yọba di pé sọ̀rọ̀ àǹdí wọn ọ̀yà ìsọ̀nà sí àdúgbò gbogbo ẹni tó bá ti ń sájáde báyìí máa ṣàpàní subhanallah nàìjíríà tó lò níjọba nàìjíríà tó lò ní sọ́jà nàìjíríà tó lò lọ́lọ́pàá kí ẹ bá a mọ̀ pé ntẹ̀yìn pè lọ́la jù kì í sọ̀la jù tó bá sì tún làwọn náà bókun nàṣọ́ránì kan ládùúgbò àwọn mùsùlùmí wọn mọ̀ nípa àwọn kàwé àwọn náà kó ọmọ wọn jọ ní kódà àwọn tún kó bàn fún wọn pẹ̀lú bullet pé ọ̀ya ẹ lọ sọ̀ránì wọn ẹ dáná sọ àwọn ilé wọn gbogbo tó bá ti fẹ́ jáde bá gbé bàn fún yín ak forty seven ẹ wá wu ọ̀làjú ti Islam ọ̀làjú òdodo tí agọ̀ kì í wọnú ẹ̀ a ti bá ìlú tó jẹ́ pé àwọn ọ̀tẹ́sìn Islam ń gbé bẹ́ẹ̀ ń gbà Ànábì sallallahu alaihi wasallam sọ pé à tẹ́lẹ̀ náà nǹkan ta ni ó tún pa ta ni ó tún pa nítorí possibility wà kọ́lé pé mùsùlùmí lọ́ba mùsùlùmí jàǹbẹ̀ ni mùsùlùmí ṣe kú pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ possibility ti wà kó jẹ́ pé káfíìrì mi yàtọ̀ sáwọn yahudi òun ló lo àǹfààní kó ti ń bẹ ládùúgbò táwọn yahudi wà tó ń bá ṣe kú pa òun ní rò sáwọn bí kékeré mẹ́kà kan lọ́wọ́ pàǹbì wọ́n máa rò sí àwọn yahudi bíi ni káti ẹ̀ tó fi dárúgúdù láàrin wọn àtàwọn mùsùlùmí. sùrẹ́ ìlànà nàbì sallallahu alaihi wasallam ní sẹ́ẹ̀fọ́ lọ́nbùrà kẹ́ ẹ tọ́lẹ́tọ̀ sátìgbẹ̀sán lórí pípa tán ṣe kú pọ̀ mọ́ nínú sahel bukhari ó ní anabi sallallahu alayhi wa sallam ní sẹfọ lọnbùrọ àwọn tó sẹxẹkùnà qatilakum aw sahibakum pé ẹ fọlọ ń tó lẹ́tọ̀ọ́ sẹ́ni tó ṣe kó pè àbí èèyàn tí wọ́n ṣe tó sẹ́ni tó ẹ̀ẹ́dẹ̀ni tó lẹ́tọ̀ọ́ sí èèyàn yín tá ṣe kópa ẹ gbowó ẹ̀mí rẹ̀ tọ́ fọ̀kọ́lù amrun lam nashhadu wa lam nara bóòrò láti búra ìwà anábì sallallahu alaihi wasallam lórí nǹkan kan tó ṣe pé àṣì ń bẹ̀ ń gbà tó ṣẹlẹ̀ àrírí nígbà tí ń ṣẹlẹ̀ bó láti búra ẹ̀yin máa wo Islam ìyẹn ni pé tọ́ọ̀bà búra lórí nǹkan kan jọjẹ́ pọ̀ ṣẹlẹ̀ níwájú ẹ̀ ó sì rí ẹ̀yìn rẹ ló ti ṣẹlẹ̀ ó lè búra o ó rí ó lè búra àwọn agbọ́nbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ búra lónìí nílé ẹjọ́ wọn yìí ṣàkíyèsí rẹ̀ nítorí fẹ́ lọ búra lé lórí yẹn ọ̀mọ́ bó ti ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ níwájú rẹ̀ ó rí bẹ́ẹ̀ sì anabi sallallahu alaihi wasallam wọ́n fi hàn ọ̀kan nínú àwọn sàhábà nígbà tí wọ́n sọ̀rọ̀ ìlọ jẹ́rìí fún yàn ìmọ̀ lọ búra gbè fún yàn wọ́n fi òòrùn hàn nígbà tí òòrùn yọ kankankan lójú sama sórí abóòrí ó ní mo rí anabi ni bí mithli hadha fashhad ntí ó bá hàn dáadáa bí eléyìí ní kò máa jẹ́rìí fún ọ bá hàn má má ti torí pé bàbá rẹ ló fẹ́ jẹ́rìí fún fámìlì rẹ kan ló fẹ́ jẹ́rìí fún ntí ò sójú rẹ ntí ò rí tó ọ̀ma bó ṣe jẹ́ ọ̀ma bó ṣe ṣẹlẹ̀ má jẹ́rìí. ó túmọ̀ sí pé àwọn ẹni tí Ànábì sallallahu alaihi train wọ́n gbẹ́kọ̀ ẹ̀kọ́ yẹn lapa lára wọn. Ànábì ní sẹ́ bùra ẹ̀kọ́ tí Ànábì tí wọ́n wọn náà wọ́n lò. sìkẹ́ á ah, kò sójú wa náà á wà rí wọ́n ti fẹ́ bùra. àwọn kan rò ó sí wọn torí ọ̀dọ̀ wọn ló kú kò sì fọwọ́ rọrí kú wọ́n ti lọ́gbẹ̀ẹ́ nì ọgbẹ́ yìí sì dá sáyìn fúnra rẹ̀ èèyàn ní lo nǹkan fi sáyìn lọ́gbẹ́ tán ọ̀kan. fatobere okom yahudu bi ayimani khamsin àjẹpé sẹ́yìn ọba ti lè búra torí kò sójú yín ẹ̀ sì rí àjẹpé àwọn yahudi wọ́n dẹni tó ti pọ́ bọ́ lọ́wọ́ yín táwọn náà bá lè búra ní ìgbà àádọ́ta sẹ́mi ò lè búra tẹ́ fi mú wọn níìsì àwọn wàá búra tí wọ́n fi bọ́ lọ́wọ́ yín ẹ̀yin búra pé wàláhi làdìm àwọn ni wọ́n pa wàláhi làdìm àwọn wọ́n pa wàláhi làdìm àwọn wọ́n pa wàláhi làdìm àwọn wọ́n pa àwọn àmì ní wàláhi làdìm àwọn rà pa wàláhi làdìm àwọn ká pa wàláhi làdìm àwọn ká pa tí è pé fifty. tọ́ faqalu wọ́n á ní wà nẹ́bí sallallahu alaihi wasallam kayfa naqbalu aymana qawmin kuffar bó láti gba ìbúra àwọn èèyàn tó jẹ́ kèfèrí wà nẹ́bí kò lè ṣeéṣe. <laughs> àwọn ò lè búra torí kò sójú wa àrí a sì lè gbà búra tiwọn wọlé torí kèfèrí ni wọ́n àbí òye wa àní ìsìnkú àti òpè kèfèrí lẹ́jọ́ wọ́n wá mẹ́lẹ́rìí wa kèfèrí wa sọ pé gbogbo ẹ̀rí rẹ irọ́ ni tí wàá dájọ́ ńgbà tí èsì kọ́ ọ̀ma tó ṣe wọ́n wá sọ pé òfin ṣẹ̀rí àsọ pé tí ẹni tó mú ẹ̀rí wa tó bá ti mẹ́rìí wa sẹ́ni tá a mẹ́rìí wá lórí rẹ̀ tó bá lẹ́rìí wọn múnádóko irọ́ ni yóò búra débi ti Pọ́ọ̀lù wá ni ti Pọ́ọ̀lù náà ni ó tún máa fọlọ́n búra fún wa kí lọ́ wá pọ láìsí ẹ̀ tó bá ti pẹ́ gba ìbúra Pọ́ọ̀lù wọlé ó ṣe déédéé ìbúra Ahmad bóòlù ló ń sọ wá ń jẹ́ Pọ́ọ̀lù ajẹ́pẹ́ máa ń tẹ̀ ń ṣe bóòlù láti gbàbúra àwọn èèyàn tó jẹ́ kéfèé olùkọ́ ẹ̀ńgẹ́tì ẹ̀ ní ìsìn kèfèrí ní ìsìn ọ̀rọ̀ dà yín pọ̀ pẹ̀lú kèfèrí kèfèrí wá sọ pé ògùn gbọ́ bàbá mú kí ní bá ń gbèjà pé kí ni ogún rẹ̀ rẹ̀ ò ní gbọ́ kò sí sáfẹ́ fífúra sí nítorí bóòlù àti lè gba ìbúra kèfèrí kọ́lá tó bá fọlọ́ ń búra àlè gbà á ń bọ̀sibọ̀sì pé ní sọ ògùn kan ló fi ń búra sòkàkì sára torí pé ọ̀pọ̀lọpọ̀ rọ́bìṣì yẹn làwọn èèyàn ń gbà ńgbà tí wọ́n mẹ̀sìn sẹ́rọ̀ kan bá ti ṣe kínní kan kẹfẹ́rí náà ló wọn bùrà. bí kọjá pé ládùúgbò <clears throat> wàhálà kan ṣẹlẹ̀ afẹ́ wa ma igi rúgúdú ti ń dáná làmú ládùúgbò wọ́n á sọ pé kíkálukú ọmọ wa búra mùsùlùmí ló máa ń fọlọ́n búra fa tá a sì lè gbá wọlé so ìwọ tí a máa landlord association tàdúgbò yín ṣèwọ́ sì jẹ́ mùsùlùmí pé ọlọ́run láfi búra o àtẹ̀ntì ń ṣògùn àtẹ̀ntì ń sọya àtẹ̀ntì ń sàngó àtẹ̀ntì jésù àti mùsùlùmí ọlọ́run láfi búra. ẹ wá ti pàkíyèsí bàbá tí ìjánu ọ̀rọ̀ ẹnu rẹ̀ ti fẹ́ jáì ike bàbá agbọ́ ti mùsùlùmí àwọn ń sàgùn àwọn ọlọ́ya àwọn ológun àwọn èésù àwọn ń jésù ẹ wá ní wọ́n tún fọ́ ọlọ́run búra kí ló pa bádérò àti tẹ̀lé àpò kò sáàyè fún kèfèrí láti sọ ọlọ́run ọba búra bóò láti ẹ̀sìn lè gba ìbúra ìyẹn àkètọ́ kèfèrí wálé mo rò pé yẹyin ọwọ́ jẹ́ pé ẹ̀yìn babalógun kan oní chairman landlord association ti wọ́n sọ pé níta ṣe ní kí lákàáyé làwọn fi búra wọ́n wá gbé bàkalẹ̀ wọ́n ní kálukọ́ wọn á dà kọjá sẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ẹ dáhùn ẹ dáhùn fa <laughs> ọlọ o lágbára bìkọ́sì ọ̀pọ̀lọpọ̀ yín àkùkù dá kọjá ní kọ́ ọmọ polú ẹ̀ ní dàdúgbò rú ọmọ lọ fi ẹ̀sùn tí èsì tolú rẹ̀ fún ọmọ fi kàn ẹ lómi ti dá kọjá rí àìmọye àní ní ìlú kan ẹtì ẹ̀já fi lẹ́yìn lọ so wọn á ní ẹ̀ máa dábàá kọjá ni ṣé mùsùlùmí ọ̀ dábàá kọjá àwọn náà yẹ kó ní doctrine kó fi sọ pé gbogbo ẹni tí ìbáṣọ lóògùn tó bá da kọjá àlè gbà gbogbo yín mẹrẹ kálukọ kálukọ da kọjá pé mùsùlùmí ní ọsẹlẹ nǹkan mẹ́ ọlọ́run àwòjú ara pé àwọn ọ̀rẹ́ nù dáadáa kọjá <laughs> ọmọ ó tún máa fáyà ṣe ń nà wáhà ghafurur rahim ó ti gbà wípé wa annahu shadidul iqab ìyà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè bàjẹ́ sọ̀ká kíyè sára ń bẹ ẹ̀rí kan sọ hábà gbẹ́kọ̀ wọ́n sì ń lò bóòlù àti gba ìbúra àwọn kèfèrí wọlé tọ́ ìgbà tí gbogbo ọ̀nà tí wàá blọ́ọ̀kì báyìí ẹ̀yin ò lè búra torí kò sójú yín ẹ̀ sì rí a sì ní gba ìbúra tiwọn torí pé kèfèrí wọn fawadahu rasulillah sallallahu alaihi wasallam ẹ̀ǹdẹ̀ ẹlẹ́bi wa pẹ́ tù sáwọ̀ ó parí ìjà yìí pẹ̀lú pòun fúnra ara rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ lọ́sànwó ẹ̀mí mùsùlùmí tí wọ́n pa kíjà ò lè bá a jẹ́ pọ́ parí salawatu rabbi wa salamuhu tẹlẹ ìtumọ̀ sí pé kìí ṣe pé kẹ́mi ọlọ́gùn ẹ̀ ń ta wà lẹ́yìn yín ìlèyàn fi ń jó lórí rárá àwọn ẹsẹ́ tó lórí máa ń ṣe tí ó fi fara jìn sáwọn èèyàn tí ń so lórí fún ìmọ̀ pọ̀ kọjá àpọ́nlé àti àtẹ̀yẹ tí wọ́n máa rí ń bẹ̀ fẹ́ni tó rí rẹ̀ bá pé nítorí pé o jó lórí lórí àwọn èèyàn torí pọ̀ da jù wọn lọ gbogbo ẹnikẹ́ni tó bá ti jó lórí lórí àwọn èèyàn ń ṣe lọ gbà láti jó lórí wọn nítorí pé ọfẹ́ ṣiṣẹ́ sìn wọn. sayyidul qawmi khadimuhum gbogbo ẹni tó bá ti jó lórí àwọn èèyàn kan ìránṣẹ́ wọn ni ó jẹ́ o. síbẹ̀ làwùjọ ti wá rí lónìí gbogbo ẹni tó bá ti pè lólórí àwọn èsì sẹ́wọ̀n àwọn máa wá pé káwọn èèyàn máa ṣiṣẹ́ sìn àwọn ni ẹni tí ó yẹ máa ṣiṣẹ́ sìn àwọn èèyàn tí ò jí àfi lẹ́yìn aago mẹ́wàá àárọ̀ ṣégbà náà ni wọ́n rántí kọ́ ẹ kó wọn ṣàṣùbà ẹni tó kó tó bá fẹ́ mú kọ́ọ̀pù lásán wọ́n ti yan àwọn dòǹgárì kan tì í tẹ́kọ̀ àwọn ọmọ àná rẹ̀ ń ṣe yọnu sà á ah, kíní kan sà á ah, kíní kan sà tẹ́lẹ̀yìn náà ni ó ṣiṣẹ́ sìn ìdínú tó fi jẹ́ pé ìgbà táwọn èèyàn ọmọ kókó tí wọ́n máa iṣẹ́ tí wọ́n máa fi ipò olórí jẹ́ ìdínú títo lórí tẹlẹ́mù fífẹ́ dolórí. àpọ́nlé àtẹ̀yẹ làwọn rò pọ̀ wà ń bẹ̀ lásán. àwọn ọmọ pé ìṣiṣẹ́ sin àwọn èèyàn ìfarajìn fáwọn èèyàn ni wọ́n ń pè nípò olórí. ìgbà táwọn èèyàn sùn ìwọ ò ní sùn wọ́n máa kiri ká bí tó bá ti rí i pé nǹkan kan bẹ tó lè máa dún kùkù lajà máwọn aráàlú tó ń so lórí lé lórí ìwọ lọ́kọ̀ọ́kọ́ tọbẹ̀ lọ́wọ́ kí ni bẹ́ńbẹ́ ẹni tí ọjọ́ pé ń kérora lóru nínú àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí ọ lọ wádìí kí ọ̀fà ti fi ń kérora kí ló sì léṣe sí i tí ìrora rẹ̀ yóò fi jẹ́ ìtura tí ara ò ní ní tó lóò fi sùn gẹ́gẹ́ bí gbogbo èèyàn yòókù náà ṣe sùn ta lè fi ń pa ta nìyà ń jẹ ta ló ti fẹ́ rí ọ tẹ́lẹ̀ táwọn kan tí wọ́n ṣe tánà di kọ́márọ̀dọ̀ rẹ dé. ẹ bá mọ̀ lẹ́yìn náà kí ni owó wo náà ni owó wo ni wọ́n ń gbà nínú polóyè tó bá yẹ kí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ sí àwọn èèyàn wọ́n máa ṣẹ̀ṣẹ̀ bẹ àwọn olórí ni kí ẹ̀yin náà máa mú tọkọ́bọ̀ nílé owó iṣẹ́ tẹ̀ ń ṣe fún àwọn mùsùlùmí yìí tẹkítí yẹn kan bá ti jó lórí inú tiwa kọgbẹ kótó kọgbọn kótó ọba gbẹ gan kò lè wọ níbi táwùjọ tiwa burú dé ẹnìkan ni wọn á sì torí pé òun jó lórí pé ń jà àbẹ́rẹ́ rí nǹkan mìíràn ẹ̀ ń jà sílẹ̀ kó wá ní ọ̀dà ìwọ ìwọ ni kò fọ́múlẹ̀ ìwọ wá gbalẹ̀ míì kó sì má gba kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ bóyá ru wọn padà dé lẹ́yìn ọ̀la wọn ò tí ì sí nísìnyí wọ́n kàn lè wo sunsun pé ẹ̀yin ẹ̀yin ń jà sílẹ̀ àbí kò burú tó bá di lọ́sẹ̀ tí mo padà wá nígbà tí ẹ padà dé wá ní ṣé ẹ ti wá wọ̀rọ̀ kò fi ṣàdá ẹ sì ti wójútùú fọ́rọ̀ ọjà tí ń bẹ láàrin. à bàbá ìjà rẹ sì ń bẹ náà kò burú ẹ gbalẹ̀ lọ́wọ́ wọn. mo rò pé yé ilẹ̀ tẹ́lẹ̀ náà kò tọ́ sí yín bàbá mi ló ní gbogbo ẹ̀. <laughs> ọ̀rọ̀ kékeré ẹ̀ bọ̀ ọ̀nì wọ́n ó tún jàǹjọ́ mi ṣùgbọ́n àwọn olórí ti sin ṣe rí mi so pé ìyàwó kan sunkún lọ sọ́dọ̀ olórí wọn á ní ọkọ òwe fowó ọbẹ̀ ẹlẹ̀ àbí òye kìí sí tọ́jú àwọn ọmọ àbí òye ó ti tó ọmọ mélòó tó bí fún báyìí ọmọ kan náà ni ojú rẹ̀ sì tún rí híóhíó báyìí àbí òye nítorí ṣẹlẹ̀ ẹ sílẹ̀kùn fún kọ́wọ́lé. bàbá ìní padà sọ́dọ̀ kọ́ ọ̀lẹ́ni tó bá ti kó lú ẹ̀kọ́ kò tún jáde mọ́ hmm, ó ti parí ebi ọ̀tọ́jú rẹ ni ó rí tọ́jú ni ẹ dákun torí tọ́ lọ ibi táyé bàjẹ́ lọ ni ẹ dákun ìgbà sálà nàbì sallallahu alaihi wasallam ó sanwó ẹ̀mí Abdullahi ibn Sahal. lọ́wọ́ ara rẹ̀ kìí máa ṣe bíi fifty thousand naira sẹ́wọ̀n kọ́ńtẹ́ búra fifty mo rò pé gẹ̀ẹ́sì ẹ̀ kìí ṣe pé one thousand for each ìbúra for each swearing abẹ́dẹ̀ ọgọ́rùn-ún ràkúnmí sẹ́rẹ́ ni sẹ́yìn náà dá ẹyọwó ràkúnmí ní nàìjíríà kápẹ́lẹ́ yá ń bọ̀ tí ẹ tabiru Sokoto Zaria kẹ́ lọ bèrè táǹtà ràkúnmí ṣé ìtọ́ ràkúnmí dínwó àbí òdínwó ẹ̀yin tẹ́ máa tẹ́ máa ọ̀dà fún <laughs> ìtọ́ ràkúnmí lásán gan múra rí nǹkan fúnra ara rẹ̀ ọgọ́rùn lànàbì sallallahu alaihi lápò ara rẹ̀ ló fi sanwó ẹ̀mí rẹ̀ ànàbì ah, wa sallallahu alaihi wasallam ànàbì kẹ́ni wọláhìí. lẹ́yìn náà anábì wò ìsàhùn nínú àwọn ọ̀wà tó yẹ káwọn náà kọ́nù tí ti já síwájú so ni tó láwọ́ wọ́n kì í tá a bá lówó torí fáàkìdò ṣẹ́yí lẹ́yìn ọ̀fọ̀ nítẹ̀yìn ò ní èèyàn lè fi tọrọ o nìkan á bá a pé ebi ń pa ó ti jẹun ìyàwó náà ti jẹun ti tó ìjẹta wọ́n á ní tó bá ti jáde sí títì. Si tó ń lọ sẹ́ba teaching hospital wọ́n rò pé yọ provision stock kan bẹ lápọ̀ tó gbogbo tó bá wọ̀ kókó mẹ́kọ̀ máa lọ. ta ni kí n kó ní kí n kó ìwọ etí ẹ̀ ọ̀gbọ́rọ̀ ni. mo ní kó lọ kó kíní kọ́ ọmọ à wọ́n lù ọ sí débò lẹ́bi ń pa ọ́n. <laughs> torí téèyàn ò ní èèyàn lè fi tọrọ afẹ́ lawọ́ afẹ́ jálàánú ẹjọ́ á rí dájú pé fẹ́ fi sọ̀ làwọ̀ táà sì fẹ́ fi sánú ta lónìí àwa la ní o islam ọ̀bẹ kókó torí kò fẹ́ sára onúre ara jìbọ́tì kọ́ wa lọ́ máa fẹ́ ru ẹlẹ́rù tọrọ tí máa mú ẹni tọrọ náà àti wọ́ ẹ̀hẹ́n so wọ́n jọ lu yín ni o ẹnikẹ́ni jẹ́ ọ̀gbà gbẹ̀rẹ́ nítorí gàrí seventy naira wọ́n lè jó yàn ná ẹ̀hẹ́n so nítorí ẹni tí wọ́n sànù wàá rí pé èmi mo ní nǹkan tí mo fẹ́ fi sàánú ṣùgbọ́n lódodo gbogbo ìgbà tí èèyàn bá ti já síwájú tó lọ ẹlẹ́dàá bá ń ràn yẹn lọ́wọ́ láti lè borí ahun ẹ̀mí ẹ̀ tí a ń sàánú yóò jẹ́ olórí lódodo torí kò sí bí àlébù èèyàn ṣe lè pọ̀ lẹ́nu àwọn èèyàn tó kò sí bẹ́ẹ̀ ṣe lè máa bọ́ jẹ́ tó tó o bá ti lè lawọ́ gbogbo ẹ̀ padà dìtà فإن كثرت عيوبك في البرايا وسرك أن يكون لها غطاء تستر بالسخاء فكل عيب يغطيه كما قيل السخاء الإمام الشافعي له صبي يقول تي آه، يا إمام بوجة تام بوجة تام بوجة تاني يقولون يا يقولون يسمعون بوجة ما كما سوتري ما بوجة because tẹ́nìkan bá ti lówó láwùjọ táwọn olòṣì bá wà ọ̀daràn àbí ọ̀daràn ẹ̀dá o ẹ̀gbọ́n náà náà ló ti á náà lọ́bọ̀ sọ̀rọ̀ rẹ̀ láìda ẹ̀tọ́rí òtútù ọ̀gá kìnìkan oníkàláwà láyé ni kìnìkan wọ́n lẹ̀. ọ̀sẹ̀ wọn sọ fọlọ pé kí ló dé fún lówó ni àbí òye wa ìwọ náà wàá ìmáàmù Ṣáfi'í lọ́nà tó gbà ní pípọ̀ máa kọ́ láwọ́ ìwọ́n tiẹ̀ wá ń bì iṣẹ́ wo ló ń ṣe ah mi tí graduate level wo lọ wà mi ṣẹ̀ṣẹ̀ wà ní three hundred level ni ok ẹ̀kọ́ sixty thousand fún bàbá wọn kínú olùkọ́lá fi túbọ̀ fún ayé rẹ̀ ṣe àgbà <laughs> ó sì ti bu darí so àgbà fún yà ọlọ́mọ ara yín lọ́wọ́ olóò àjẹkìrì yọ pọ̀ láwùjọ wa àwọn àkọ́dà ẹgbẹ́ ya mí ló ẹgbẹ́ <laughs> so o tún lọ lómi o tún fún tiẹ̀ o tún lọ à yóò di pé ní ìsìn bí wọ́n ṣe ń gbọ́jọ́ gbogbo olóhùn yóò di pé wọ́n ní à stíríìtì yóò kọ́ yín lọ́yẹ̀ ká fi sọ. <laughs> orí ẹ̀ ló ṣe túmọ̀ títí bá ń bà yín jẹ láyé tẹ́ ẹ bá fẹ́ wá wọ̀rọ̀kọ̀ fi sàdáfẹ́nu wọn kọ́ńkọ́n tí wọn ò fi gbẹ́nu lọ́n ṣe um, ìwáǹtí ẹ̀ wá ń bì ẹ̀ kọ̀ọ̀kan bá kò ní gba ilé ah, owó kínú mo fún ọ nì ah, lọ́ba sí ká wá one thousand one thousand ah, mẹ́sàn mẹ́wàá mọ́kànlá tókìlá ọ̀gbọ̀n ọ̀gbọ̀n mọ́jáde dá alálẹ̀ torí ẹ̀ kéèyàn lawọ́ ọ̀dà púpọ̀ ẹ wá máa wò sẹ́rí ẹni tó bá lawọ́ ìmọ̀ kọ́kọ́ dunra rẹ̀ nínú náà kó tó di ẹni tó fún lówó nu àyàfi tó bá jẹ́ pé kìí ṣe tó rọ lọ́n ló ṣe fún wa. kódà yóò débi tó yẹ pé tó ọ̀bá rí ní tó fún yàn gan ọkàn rí ọmọ bàjẹ́. ọlọ́run aláàánú àná tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe fún yàn èyí tẹ́ ẹni ó tún máa pọ̀ sí ni èyí tẹ́ ẹni ó máa bẹ́ẹ̀ ní ma bí tẹ̀ǹtì mu ẹ̀ ní máa bí tẹ̀ǹtì mu. ìrẹ́lú ṣe jẹ́ pé inú tí máa kó bá dúkìá àwọn olówó onáà nìkan yà ẹni tó bá ti yahun owó wọn pọ̀ sí ẹni tó lawọ́ ọlọ́mọ ńlá nà fáwọn náà nísìnyí ẹnìkan lè fi five hundred thousand naira tọrẹ fáwọn èèyàn oríṣiríṣi ní ìgbà tí ọ̀sẹ̀ yẹn ọba fi yípo kó náà ti jèrè five million ẹ dákun tó lóòzùn kankan kò lóòzùn kankan wàláì so nítorí ẹ̀yin náà ẹ já kọra kọ́ra anabi wa sallallahu alayhi wa sallam òun náà là á máa gbọ́ tí ìyàwó rẹ̀ ń sọ pé àwọn máa ń soṣù méjì jù bẹ́ẹ̀ lọ táwọn ò ní dáná ambosibosi pé wọ́n gbé kókò kaná nílé anabi muhammed sallallahu alayhi wa sallam sọ pé al eh, eh, làwọn máa jẹ alma àti omi àti dábìínù àbí alhalibu wa àti mílíkì àti dábìínù wọ́n tún sọ débi pé látàrí ebi ànábì máa ń so òkúta mọ́kùn nítorí pé tí ikùn bá ráyè sọra lẹ̀ ebi ọ̀wọ̀ bẹ̀ àmọ́ tá a bá sọ nǹkan máa ta dé ní ìgbàanú tó tó le ikùn ní ráyè sọra rẹ̀ fẹ́ bi ẹ̀ nímọ̀ pé bí ń pa yín eléyìí náà jẹ́ science and technology kan fáwọn tí ò lọ́nà àti máa róúnjẹ jẹ tẹ́bi sì máa pa wọ́n. so nínú tẹ́yìn náà lè máa ṣe àkàràmọ́kùnmọ́lá tọ́lá òye mọ́nà àbáyọ wá àbí òye náà ní kéèyàn máa dé nǹkan má kùn nínú ṣẹṣẹ ànábì wa nù sallallahu alayhi wa sallam. ànábì yìí kan náà ni wọ́n sanwó ẹ̀mí sàhábà síbẹ̀ náà rí ẹnìkan ànábì ń pèsè sí Islam tó sì sọ pé ẹ òun fẹ́ ká ànábì ó fún ní gbogbo àwọn àgùntàn yìí àgùntàn pọ̀ bọ̀ àyà ó kúnnu àfonúfojì àfonúfojì ni ojú ọ̀nà tó mi òjò máa gbà nínú pápá tẹ́kítí àgbàrá yẹn bá ń bọ̀ kò sí bó tilẹ̀ pọ̀ yọ kọjá ń bẹ̀ náà ni irú bẹ̀ wá ní àgùntàn yẹn kún wọ́n á sọ̀rọ̀ bí kéèyàn máa báyàn ṣàwàdà tẹ́ bá lọ tó ní gbogbo àgùntàn yìí ànábìbá ni ó di tiẹ̀ ọkùnrin bá gba islam lọ́ba lọ bá àwọn èèyàn rẹ̀ sẹ́ẹ̀rí mọ̀ ń pè é kíkẹ́ gba islam nítorí tí a bá gba islam sẹ́ẹ̀ bá nàbí islam muhammad sallallahu alayhi wa sallam yu'ti 'ata'an man la yakhsha faqr ó máa ń bóyá lẹ́bùn ní ìbúni lẹ́bùn tí a ní tí ọ̀bẹ̀ rò sí subhanallah gbogbo àwọn èèyàn rẹ̀ lọ́gbà islam ta ni rí. Jabir ibn Abdullah radiyallahu anhuma Ànábì sallallahu alaihi wasallam ń bá káwàdà náà ti ń bí kíso ti fẹ́ àwọn abó ti fẹ́ ẹ mọ fẹ́ abilékọ mọ fẹ́ kí ló dé tó ọ̀fẹ́ mọ gbé kíní ká Ànábì tuntun máa ṣe dúnadúrà lórí ràkúnmí torí ràkúnmí rẹ̀ ọ̀yára tó Ànábì sọ àdúrà fún ràkúnmí ọgbà oná bẹ̀rẹ̀ sí ní rìn dáadáa bí ràkúnmí yòókù fóònù ìta fún mi ah, bẹ́ẹ̀ bá lẹ́ràn àwọn ta fún mi wọ́n sì ṣòwò wọ́n sì dúnadúrà ànábì ni mo rà ti fẹ́ máa kó ìjánu ràkúnmí fún ànábì pé ràkúnmí yìí tẹ̀ rà ní àyà kí mo bọ́ ràkúnmí rẹ kí n lè gbà mọ́ ìwọ a sì sòwò pé n ọ. ẹ bí èèyàn bá tiẹ̀ fẹ́ bínú gan ṣé yóò bínú bá kò ní bínú pé yàtọ̀ sọ́gà tó ṣe pé ẹ̀ ń ṣe sàlámù àlùkùn wọ́n sì gbóúnjẹ wa lẹ́yìn tí wọ́n ṣe sàlámù àlùkùn wọ́n kàn ń pè ah, àsìkò tí lè wá sí ọ̀dà mo rò pé ṣe ọmọ wàá gbà bọ́ọ̀lù wọlé ọmọ sì sáré wàá gbà bọ́ òun àti àti gbé jìnnà àti gbé jìnnà ok aleykum salaam <laughs> ìwọ náà lọ́wọ́ àmọ́ ọmọ lọ́mọ kó àwọn ọ̀dà jáde pé ah, ẹ gbọ́dọ̀ lọ síbi báyìí àwọn ọmọdé wà ń bẹ̀ tẹ̀lé tẹ̀ sí wọ́n sí ọ̀dà ah, àwọn ọ̀daràn tí ò lè fún wa lábàá ní kájọ jẹun eléyìí náà ni ó rí anú ìyà tí ó fún wa ló. àwọn eléyìí túmọ̀ sí pé ara àwọn sábà bínú tọ́wọ́ pọ̀pọ̀lọpọ̀ tá a fi so lórí ọ̀lẹ́tọ̀ sátìjọ lórí pọ̀lọpọ̀ tá a fi sípò adarí kọ̀ lẹ́tọ̀ láti já darí nítorí ìwọ tó o bá ti láàánú àwọn ẹni tó ń jẹ́ olórí lé lórí o láàánú àwọn tó o já darí lé lórí kò sí bó ṣe lè ṣe tí o dà mo rò pé ìyá rí sáǹpù rẹ̀ nàìjíríà bì ìgbà tí àwọn olórí tí wọn láàánú àwọn adarí wọn láàánú àwọn èèyàn tó ń darí ẹ̀rí báwọn ìlú wa ṣe dáa tó àbáyọ̀ rí tí wọ́n máa mú lọ́nà lónìí lù Nigerian level àwọn títì àwọn kòtòkótòkòtò ṣé wọ́n wà ń bẹ̀ Nam? security <laughs> health affairs schools gbogbo Nigeria. no no no no torí bá ti fẹ́ nìkan nu wa London ókè tí London náà bá dàbí tiwa ṣé yóò ṣe máa lọ kò ṣe máa lọ àwọn sùkúù tí àwọn oníjẹkúrẹ dín ni àwọn ọmọ tí wọ́n ń bẹ lókèrè sá alẹ́ lomi gbogbo tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ ayé jẹ wọ́n ní eva bottle water sá wọ́n ní bẹ́ẹ̀sì ní irọ́ lásán nígbà tí à ń jẹ́ ọ́ ẹlòmíì England wọ́n ti kó gbogbo omi tí mú lè rẹ̀ wá kọ́ láàyè gbogbo bottle water tí ọba England ló ti wá. dákun bottle lásán fa subhanallah la ẹ̀rí pé àwa nísìnyí ẹni tó bá rí jáde ní mu wọ́n ti pè ẹ̀ kílẹ̀ ń pè pure water kọ́lọ̀ mọ́sọ di pure water. ok tó lórí ọba ti láàánú ìyá máa jẹ àwọn tó wà lábẹ́ rẹ̀ torí pé àwọn òní ní fílìn tí ń láéláé fílìn tara tiwọn nìkan ni wọ́n ní ìdí ìlú ní ìsìn táìpé olóòtú wá síbi kan ní ìsìn èyí tí wàá ní àwọn petitions kan ẹ láwọn kankan tí ẹ tún fẹ́ tọrọ ẹ tẹ ẹ̀yin tí wàá ẹ tún wàá kọ sínú ìwé kan ẹ gbé sínú fáìlì ẹ ṣe lọ́nà tó dáa wípé ha tẹ̀bá rí àyè súnmọ́ olórí yìí kó tiẹ̀ gba fáìlì kó ní kọ́kànnú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ òun wọ́n gbà fóun kọ́ lọ padà ká inshallah solution wà ó rí i pé tó o bá gbìyànjú láti fi fáìlì yẹn sọwọ́ sí i tó o bá máa fi sọ̀wọ́ ọ jẹ kòbókò ń jọ̀ ntí balẹ̀ ò lè sọ̀sù méjì tó ní dìde wọ́n ń nà fáìn fáìlì ló gbé kèké ṣe bọ́ǹbù o píkà ọ̀gá ọ̀gá mo ní mẹ́sẹ̀jì kan fún yín mo ní mẹ́sẹ̀jì kan ẹ tẹ́yìn lẹ́ni kó ti di ìgbà ti fọ́ gáò ó ti ṣubú mẹ́sẹ̀jì you fucking <laughs> ó dáa kò tura ọ lọ gbọ́dọ̀ láàbọ̀ lọ́wọ́ yàrá tí o lábọ̀ lọ́wọ́ yà yìí bẹ́ẹ̀ tí olórí bá wà tí o bá ti láàánú kò sí bó ṣe lè ṣe é ṣe. lórí ẹgbẹ́ àti ẹnìkan wá sọ́dọ̀ Umar radiyallahu anhu torí tí Umar ń kí sí ọmọ rẹ̀ kan ẹ̀yin máa kí sí àwọn ọmọ yín oníbẹ̀rẹ̀ ni a máa kí sí àwọn ọmọ kéékèèké rẹ̀ ń kí sí ah, ah, ah, eh, eh, eh ẹ ń pè fárìnfin o mo rò pé yé àwọn ọmọ rondórondó ọmọ ajá tó ságbàlagbà lẹ́nu abẹ́rẹ́ rí nǹkan mọ́ ṣe ok um, ọmọ mélòó ni wọ́n ní ọlọ́mọ mẹ́wàá kò sì dáhùn gẹ́gẹ́ tí wọ́n pe yes ọmọ mẹ́wàá ṣé ẹ máa kíìsì ọ̀kan lọ ah! wọn ò kíìsì ọ̀kan kan nu wọn rí wọ́n sì fẹ́ẹ́ fi sípò ní bíi gọ́vnọ̀ ẹ máa padà lé tó o bá ti lánà àwọn ọmọ rẹ̀ sọ́ọ́ lánà àwọn ọmọ ọlọ́mọ láìláì kò lè ní. ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn ń fi sípò ìkóní máa kan kálukú lé. tọmọ ti sọkọ ká pọ ìyàwó lọ sọ kíní pọ. ẹ wá fi jẹ olórí kan ẹ wá ní kọlá yóò ní nígbà tó pé àánú yẹn wọ́n ń rọ̀jò rẹ̀ ní gbọ́dọ̀ ti fẹ́ ni. sọ eléyìí túmọ̀ sí pé kátàrà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam káfí kẹ́kọ̀ọ́ àwọn riwaya wa wá lóríṣiríṣi sànàbí lọ́sàn owó ẹ̀mí yẹn ṣé sànàbí ṣé gbọ́n riwaya eléyìí ala kulli hal eléyìí ni wọ́n ń pè ní alqasama nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú ẹ̀gbọ́n wa yìí náà ni alḥukumu bilqasama wa anaha min wa shar'i ipe a máa fi ìbúra nígbà àádọ́ta a máa lò fi ṣèdájọ́ láti fi máa pé àwọn alágbájá tàmẹ̀dò làkàṣègbè ló ṣe kú pa lámẹ́ ní ìgbà tí àbá ti lẹ́rìí kan pàtó tó múnádóko tá a ti fẹ́ fẹ̀sùn kan èèyàn kan pàtó àbáwọn kan pàtó fáwọn kan ló ṣe kú pààyàn nítorí pé ẹ̀mí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kan lọ lásán lóòótọ́ àrí pé ọ̀lọ́ pa ọ́ àmọ́ pẹ́yìn lẹ pa ọ́ ṣùgbọ́n dọ̀yìn láti bá a. gẹ́bí tó ṣẹlẹ̀ ni láyé ànábì Musa aleyhi sẹlẹm tẹ́sí kúpa bàbá olówó tẹ́ ọ lọ gbókù rẹ̀ sí iwájú ọ̀dọ̀ ẹni tí èso ń lọ ṣe kúpa tẹ́sí wọ́n ń fi ẹ̀sùn kan onítìpó ń lọ ṣe kúpa ìlànà ìtọ́lọ́ fi sílẹ̀ fáwọn onáà ní pé ẹ pa màlúù tẹ́ bá ti pa màálù ẹ fi nǹkan kan nínú màálù yẹn ẹ fi gbá ẹni tó kù lára yóò jì yóò sọ fún yín ta lọ́pàá tó bá sì jí tọ́sọ ẹni tó pa ọ́n yóò tún kú padà pé iná tún jọ kan nínú àmì eléyìí tọ́lọ̀ wọn bá ti fi lélẹ̀ fún wa nípa ẹni tó kú láyé tọ́lọ̀ tún jí láyé kọ́lọ̀ wọn tó tún pa padà kì í sàkúdà yà ó. ẹ pé yorùbá gbogbo àwọn ọ̀rọ̀ ni wọ́n kàn máa wá kà àkúdáyà bá o. so ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn béèrè kan tí ò ní láárí tán ṣe tọ́lọ́run fi sọ́dẹ̀lẹ̀ fún wa ọkùnrin yẹn padà jí ṣùgbọ́n nínú tiwa nínú ti Islam alukọ̀sáàmà lọ́wọ́ tó bá pẹ́ nìkan tá a bá níbì kan á fẹ̀sùn kàn yín tẹ́ wà lágbègbè yìí ẹ̀yìn ọ̀hún afọlọ́ǹbúra wọn ò fẹ̀sùn kàn yín ẹnìkan wá pàtó kọ́ fẹ̀sùn kàn yín kò sí wá tọrọ ẹ̀tọ́ ẹni tí wọ́n pa ìjọba yóò dúró nípò ẹni tí ń fẹ̀sùn kàn ẹni tá a bá òkú lágbègbè wọn pẹ̀yìn lẹ̀ pa èyí tó ń pè ní public prosecutor nítorí tí a bá dúró pé èèyàn kan pàtó iná ni wọn máa tọrọ ẹ̀tọ́ ẹni tí wọ́n ṣe kú pàǹbíkíbi kìí ṣe gbogbo èèyàn náà ló léèyàn kìí sì ṣe gbogbo èèyàn sẹ́sẹ̀ kópa tó léèyàn náà làwọn èèyàn máa lẹ́nu torí ẹ̀ iná àǹfààní ìjọba ìjọba dúró sẹ́ni tí ò lẹ́ni tí ó dúró fún pọ́lọ́pọ̀lọpọ̀ ń bi tí àìsódodo bá ti pọ̀ àwọn ọmọ kú dànù ẹ̀mí wọn mọ̀ lọ́lọ́fọ̀ ìṣẹ̀mọ̀ṣẹ̀lẹ̀ Nàìjíríà yìí ládùúgbò mi ń lu mi orí à kẹtó má bókù èèyàn ládùúgbò lójúmọ́ kan wọ́n lè sọ pé èèyàn méjì wọ́n pa kílò tó má òkú èèyàn mẹ́ta la bá ládùúgbò ṣé ìjọba ń wádìí ẹni tọpa gbogbo eléyìí nítorí pé wọ́n ní àwọn lárúbáwá wọ́n lòwe kan wọ́n ní man amina al-uqubata asa'a ẹni tó bá ti mọ̀ pé yóò ní jẹun yóò sì wà o yóò sì wà o ọlọ́run ẹlẹ́dàá ti sọ ó ní walakum fil qasasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń bẹ fún yín nínú gbẹ̀sán bóòlù àti fẹ́ gbẹ̀sán fẹ́ni tí wọ́n pa sábà rẹ̀ níwádìí tó bá yẹ ká ń bẹ lórí ìwádìí ẹni tó ń ṣe pa lónìí tá a ti kúnyà níye kò lè ṣeé ṣe lọ́la ká tún jí ká bókù ẹlòmíì nítorí àti ìmọ̀bi tí gi èyí tí wọ́n ń wádìí tí ó wò sí. sọ àmọ́gbà tó yẹ pé tọ̀ ìtàn pa lánàá kò sí ń tọ́sẹ̀lẹ̀ ìtàn pa ń jẹta kò sí ń tọ́sẹ̀lẹ̀ tìjẹ́rin nǹkan kan ṣẹlẹ̀ tẹ̀sín nǹkan kan ṣẹlẹ̀ wọ́n mọ̀ pààyàn náà ni wọ́n mọ̀ pààyàn náà nítorí pé kò síjọba. nínú òfin ẹ̀sìn Islam wọn kàn lè pààyàn kalẹ̀ bẹ́ẹ̀ mọ́tò gbáyàn ẹni tó gbáyàn kọ́nà kò lè tí ìjọba bá gidi wàláì wọn mú torí kí gbogbo ẹni tí ó rìn lórí títì ni wọ́n fi kámẹ́rà fi sọ àsìkò tí incident yẹn ṣẹlẹ̀ gangan àìmọye kámẹ́rà ni ó wà ti mú jẹ́ pé àwa náà palẹ̀ máa fún nánà ní kámẹ́rà ń lo àbẹ́jẹ́ <laughs> èèyàn tí ó wo kámẹ́rà náà jálẹ̀ wọ́n lè kọ́ àwò kò clear fa sòtú ọ̀bá ti clear etí ò clear sá lè fi ṣiṣẹ́. so eléyìí túmọ̀ sí pé ẹ̀mí ọmọ èèyàn yọ̀pọ̀ ní àwọn ìlúlé ayé tó máa ń categorize kí làwọn kàkún resources ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé àkọ́kọ́ resources táwọn ní ni human resources. síbẹ̀ nàìjíríà náà kí ni first resources petroleum resources bóyá èèyàn lè wá ní level ten mo rò pé yé wa gbogbo àwọn kòkó ìgbọ́n ó tún síwájú wa o tún bá ti ké mo fi bẹ́tù. alukọ̀sáàmà ọ̀pàtàkì ìdí sì ni kékeré ṣe gbogbo ní tá a bá bá tó kú la lè tọ́ka sí èèyàn pàtó tọ́pa. sàmọ́ rírí tá a rí ibi tí wọ́n pa ọ́n a lè lọ mọ́ nǹkan púpọ̀ pé òun àtàwọn ará gbègbè bíi ìjà wà láàrin wọn bí kápọ̀ lọ ra lẹ́ńbì kan àwọn kan sì ti ń lérí sí ọ pé ó lè kọ́lé láàrin wa ń o ẹni tó ta lè fún ọ sí nǹkan tà fún ọ tẹ bá ti lè sì sọ bẹ́ẹ̀ ẹ dáràn o ẹ sátìjẹ́ okú pínrín mẹ́ọ̀ gbogbo ẹni tó sọ̀rọ̀ ń dáràn torí ẹ̀ ló ṣe jẹ́ pé kì gbogbo pé amọ̀rọ̀ sọ iná lọ yẹ kó máa mú ọ̀rọ̀ jáde lẹ́nu wa. téèyàn bá ronú kó tó sọ̀rọ̀ èèyàn padà dẹrú ọ̀rọ̀ ara rẹ̀ torí kẹ́ni táyà ń sọ̀rọ̀ sí lónìí àmọ́gbà yóò kù tọ́ba lọ ṣubú tó kú péré ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ torí ẹ ti sọ pé yóò rí yóò rí wọ́ọ̀dì tó fẹ̀ ní kò sí lè kó sínú tírélà rẹ̀ torí ẹ̀ alùpàsáàmà ọ̀pàtàkì wípé tí a bá fi lè búra o alqatlu biha tẹ́yìn bá fi lè búra ní ìgbà àádọ́ta tí wọ́n ní kẹ́ ẹ búra o a jẹ́ pé a ti torí ìbúra yín pa èèyàn tí ẹ bá fẹ̀sùn ṣíṣekú pa èèyàn tó kù yẹn tẹ́ bá fẹ̀sùn rẹ̀ kàn a sì kú pa nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé fẹ̀yọ́dọ̀sà bẹ̀rọ̀mẹ́tìhì ilẹ̀ yìí. a mú ẹni tẹ́ ẹ fẹ̀sùn kan lódìndí rẹ̀ àgbè fún yín lódìndí rẹ̀ ìsìnkú akàkọ́sẹ̀ rẹ̀ fún yín àtòrí àtẹsẹ̀ àgbè fún yín ẹ lọ pa. àmẹ́sẹ̀ lè búra ìbúra ńlá kọ́kọ́ nínú ẹgbàáyàmì anábìíní tastahiqquna dama sahibikum kẹ́ẹ̀dẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀jẹ̀ èèyàn yín tá a ṣe kú pa ọ̀nà tá a sì fi lẹ́tọ̀ọ́ sí ni káwọn náà pẹ́ ni tó pa wa katabna alayhim fiha anna an-nafsa bin òfin ọlọ́ọ̀ni pẹ́ni tó bá pààyàn kí fún náà àpà وأني الإمام ابن القيم فظاهر القرآن والسنة القتل بأيمان الزوج الملاعن وأني انتهى lára alukur'an àti sunna ni pé kápọ́kọ́ fìsùn kàyàwó rẹ̀ kó ṣe zina àmọ́kọ̀ lẹ́lẹ́rìí ẹlẹ́rìí mẹ́rin tí ó jẹ́rìí lórí ẹ̀sùn tó fi kàyàwó rẹ̀ yìí ṣùgbọ́n ní òun ṣe tán kó wọn fọlọ́n búra kó wọn sì tún jẹ́ ẹni tó ṣe wípé òun ṣépè fúnra òun lẹ́yìn ìbúra márùn yìí lórí kó ṣe zina ìyàwó bá ní kọ́sẹ̀ kọ́sẹ̀ kárì tẹ̀sí mọ̀ kí lábẹ́ òfin ọ̀nà tọkọ bá ti lè fọlọ́n búra bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ìyàwó ń ṣe zina ó ń fọlọ́run bá búra pé àwọn ṣe zina ó ń fọlọ́run búra kó ṣe zina ó ń fọlọ́run búra kó ṣe zina àbí kó jẹ́ pé ìyàwó ti lóyún ọkọ wa fẹ́ sọ pé mi kàn mo lóyún yẹn mo fọlọ́run búra pé mi kàn mo lóyún yẹn mo fọlọ́run búra pé mi kàn mo lóyún yẹn mo fọlọ́run búra pé mi kàn mo lóyún yẹn ó wí lẹ́ẹ̀mẹ́rin lẹ́lẹ́karùn-ún yóò ní kọ́ lọ́ọ́ lànà tó bá jẹ́ pé ìyàwó yẹn ńgbà tí sọ wípé. So òun ló ń lóyún yẹn tó bá pọ́ lódòdó bá ní kọ́lọ́ ń lànà tó ṣépè fúnra rẹ̀ tọkọ bá fi lè ṣe báwọn tí wọ́n á nílò madam ẹ̀yin náà búra wọ́n sọ pé òun fọlọ́wọ́n bá búra fóun ò ṣe zina àbúrò fọlọ́wọ́n búra pọ́kọ́ òun ló lóyún yìí ó wí lẹ́ẹ̀mẹ́rin ẹlẹ́karùn-ún kọ́lọ́ bínú sùn tó bá pọ́ lódòdó bá ní òun sọ. So. fóun kọ́ ló ń lóyún yìí àbí tí dodo ní bá ń sọ wípé zina ló ń sè ọkọ òun búra ìyàwó ní ẹwà wá gbé mi búra mi ò lè búra o ntẹ́mi kan mà ní pọ́ùn lo lóyún sẹ́yìn <laughs> ọkọ̀ ti sọ́ra rẹ̀ ẹ̀ nà kí ló dé tọ́ àlè búra kó firi. kò búra ìran ìyá mi kan ò burú rẹ̀ ok àti pé ìran ìyá rẹ̀ ṣe zìnnà rí náà wọ́n ní tí ọkọ bá fi lè búra o tí ìyàwó kọ̀ láti búra ìyàwó ti lẹ́tọ̀ọ́ sí ká pa nítorí pé ó ti ṣe zìnnà ó ti dájú nù ẹ sì mọ̀ yìí pé tí abilékọ bá fi lè ṣe zìnnà á sọ lóko tí ó fi kú ni. bẹ́ẹ̀ náà ni alkọ́sàmà táwọn èèyàn ẹni tí wọ́n ṣe kú pa lágbègbè ibi tí àti mẹni tó tí wọ́n bá ti lè búra ẹni báyìí là ń fẹ̀sùn kàn tá a búra nígbà àádọ́ta àjẹ́ yìí pé àwọn ẹni tí afẹ̀sùn kan táwọn náà lè búra takò wá ike níta awé ò rí bẹ́ẹ̀ á pa ẹni tí wọ́n bá fẹ̀sùn kan o gẹ́gẹ́ bíi ọkọ tó búra náà léyàwó rẹ̀ lórí ni torí wọn ìbúra kọkàn lọ lásán o wọn ìbúra kọkàn lọ lásán ara ní ti Islam wo ni tó fi ní àádọ́ta àbúra sẹ́wọ̀n pé ìbúra mẹ́rin la gbọ́lẹ̀ kan yìí ẹlẹ́ẹ̀karùn-ún bóyá èèyàn ṣépè àbí èèyàn pè kọ́ lọ́wọ́ bínú sùn nínú kéèyàn lánà rẹ̀ pé lánà ọlọ́nkọ́ bá wọn àbí kó ní kọ́ lọ́wọ́ bínú sùn lánà jẹ́ tọkùnrin torí kọ́kùnrin sábà ṣépè ìbínú jẹ́ tobìnrin torí kóbìnrin máa ṣépè púpọ̀ tó náà bá ní kọ́ lọ́wọ́ lánà òun lọ́kàn máa wò bígbà tí à ń kàn fẹ́ràn jẹ kọ́ ni àmọ́ ọ bínú sùn tẹnìkan bá ti wá búra báwọn táwọn kan bá búra nígbà àádọ́ta wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ká bá wọn pa ẹni tí fẹ́ sùn kàn eléyìí ni madhabu àwọn ará Madina àwọn malikiya ṣùgbọ́n àwọn hanafiya àwọn sọ wípé tọkọ bá búra tọ́fọlọ́n búra lẹ́mẹ̀rin pé àwọn ṣe zina tọ́sọ lélẹ̀ karùn-ún pé kọ́lọ̀ ńlá náà tó máa ń parọ́ ni àwọn nítorí ẹ̀pà ìyàwó tí àwọn ọba lè búra ọ àbúrò ní fàmì. bẹ́ẹ̀ náà ni tí ẹnìkan bá búra ní ìgbà àádọ́ta pé lágbájá là ń fẹ́ sunkú lágbájá kan àwọn nítorí ẹ̀pà ẹnìkan ọ àbúrò ní fàmì. ṣùgbọ́n Ahmad bin Hanbal ó ní níbi Qasama ìbúra àádọ́ta ọ̀hún sábà fi lè búra bẹ́ẹ̀ á pa ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yàtọ̀ sí ti ìyàwó ṣèdínà Ahmad ibn Hanbal lòun ní lòńtò à nítorí rẹ̀ pàyàwó nítorí ìyàwó lè jẹ́ pé òun búra ni torí ń wò pé à bàbá alágbájá ò sì fẹ́ pa mí bá ń wò ṣèdínà wọn náà mà rọkùnrin náà lè burú bàjẹ́ sẹ́mi pé ńgbà mi ọkùnrin náà lè máa ti ràn mo rò pé yé wa ẹ̀hẹ́n kọ́ máa wò a síbẹ̀ yìí mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láyé ní sọ pé oyún yìí lọ́sẹ̀ o òun nídìí ẹ̀ ẹ sì bóyá ẹ̀wà ló sè fún ẹ̀wà máa wá ọ ní ẹ̀wà gbé mi nídìí ẹ̀ oyún fa ó ní mi nídìí ẹ̀ gbà tí anụ ọlọ tọlọ ń ṣe fún wa báànú ni báànú kọ́ ọba lọ má dà tọ́ba bí ẹ̀dá kò dúró wọn fẹ́ rí ọ léyìí ma wàláhì ń láyé yìí tó wá àdá tó léyàwó sì lọ bẹ́ẹ̀ láéláé ṣé ó ti láti lọ ma ó sì tún búra lórí pé tùrẹ́ àmọ́ fáńsọ ni Ṣáfi'í òun sọ pé wọ́n pààyàn níbi tí lẹ́hàn wọn ò ní pààyàn níbi tí kọ̀sámá nítorí tí kọ̀sámá yẹn wọ́n máa búra nǹkan tí ò sójú wọn wọ́n búra kó ń lọ pa wọ́n búra ó ti wá ti pé wọ́n kàn búra lásán tá lọ pa yẹn èèyàn mọ ní ẹ̀mí mọ̀ ní ọbẹ̀ tà ọbẹ̀ tà ká má pa á torí ká ṣàṣìṣe má pa ẹni tí ó yẹ ká pa ó sàn ju ká ṣàṣìṣe pa ẹni tí ó yẹ ká pa lọ. àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ sáà jí pé it was a mistake mm, ẹ máa padà lé sẹ́mi pé a ti pa ọ́ a ti pa ná. so eléyìí difficult. fíkì ò ṣe máa wà mí ṣé wàá rọrọ̀ tí wọ́n rọra sọ gẹ́lẹ́ yìí tí ẹ̀ bá fẹ́ ṣe ìwádìí ìjìnlẹ̀ ń pa rẹ̀ ó tó láti kọ̀wé kàn. wọ́n ti fún wa ní guideline ní ìsìn àwa lè wá sọ bìwé ńlá tòbíwé ṣe máa wà nù bí wọ́n ṣe máa ń kọ tírà nù ọwọ́ alọ́nu ta kálukú torí gbogbo ọ̀rọ̀ tó sọ yìí akànkì wọn wọ́n fi tàn mọ́lẹ̀ díẹ̀ fún wa ni ọba nǹkan púpọ̀ pàdé tó tún yàtọ̀ sí léyìí ọba àwọn ọ̀rọ̀ púpọ̀ pàdé tó jẹ́rì tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ ìdánù tẹ́lẹ̀ náà ti tẹ́lẹ̀ ìdánù tó fi wá dédé rìsọ́ọ̀tì kan tó ẹ̀kọ́ mi tó tún wà ń bẹ̀ ni pé àwọn tí ń fẹ̀sùn kan àwọn kan páwọn ni wọ́n ṣekú pààyàn àwọn ní ọ̀pọ̀ búra àwọn ní ọ̀pọ̀ búra yàtọ̀ sí ẹ̀sùn míì síbi ẹ̀ mọ nǹkan tí sẹ́rí àsọ albayyinatu ala almudda'i walyaminu ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n ṣe nǹkan kan ẹ̀rí lẹ́mùá ẹni tó ní ẹ̀rí yín tẹ mú à fútu fẹ́ tẹ̀lé òní òbúra ṣùgbọ́n níbi tí wọ́n pààyàn níbi tá a mẹ́ni tó pa ẹ̀yin tẹ̀ ń fẹ̀sùn kàn kìí sẹ̀rí lẹ́mú wa torí ẹ̀ lẹ́rìí ẹ̀yin lẹ́bùrà ọ yàtọ̀ sáwọn nǹkan míì ní ìsinmi kẹtọ pé agbada di ansẹ̀tì sẹ́wọ̀n kẹsùn adájọ́ wa sọ pé kẹ mẹ́rìí wa lórí ipò di ansẹ̀tì ẹ yà sọ pé ẹlẹ́lẹ́rìí méjì ẹlẹ́rìí méjì náà dé bóò ni ẹ̀yin ṣe mọ̀ pé lágbájá ló jẹ́ ansẹ̀t lọ́jọ́ yẹn wọ́n fa ansẹ̀t síbi ẹnu náà mọ́sáàsì sọlọ́wọ́n akádàrà pé nu Ramadan wọ́n ti ṣe sálámà sọ̀látò dọ́ọ̀rù tàbí sálámà sọ̀látò dọ́ọ̀rù kálukú fẹ̀yìn lélẹ̀ òmùnà lọ́nà. sòṣùgbọ́n bàbá yìí òhun. So, ń fi ẹyinjú kan wo gbogbo ẹgbẹgbẹ pé ṣé wọ́n sùn àbí wọ́n sùn ṣé wọ́n sùn àbí wọ́n sùn bó ṣe rí tí kálukú ti fẹ̀yìn lélẹ̀ bá ọkàn lọ bí tí chájà wà ọkàn disconnect handset ni lọ́ba tó a kù eléyìí náà ní bá a ṣe rí nu bá a ṣe rí nu. ǹjẹ́ àwọn ń tiẹ̀ lọ́ba ní ẹ dákun tó tẹ̀síwájú wọ́n kàn pé nọ́mbà wọ́n pé nọ́mbà tí wọ́n mọ̀ kó ti fi sí i inú sim ọba tẹ pẹrẹrẹrẹ à fóònù onídùn àdàpọ̀ ẹ̀ má da wọn lóúnjẹ àbí fóònù ẹ̀dùn ni kíní kan kíní àní ẹ sá wo fóònù tí ń dún bẹ́ẹ̀ ṣe gbé òkè báyìí lọ́ba di olówó mi òyòyò à àtẹ̀yìn lọ mú <laughs> ẹ̀rí wọn nìkan mú wa dín ìwọ tó fẹ́ sùn káyìn. ẹni tí wọ́n fẹ̀sùn kàn nínú wàláhì rọ wọn pa fóònù ọjọ́ fóònù ni fóònù fọwọ́ ṣe fún jẹ́ tí wọ́n ṣe ni àbí òye wa fóònù tiẹ̀ kí ni kí ni rẹ́jísítà nọ́mbà rẹ̀ rìsíptì tó fi rà dà gbogbo ìta máa sọ nù àbẹ́ rí nǹkan náà ó ní wàláhì rọ lọ pa sọ́mọ kó ti yí mọ́ lọ́wọ́ wọn náà wà lọ kó rìsíptì wá lé wọn wá wò kọ́ correspond síwá nìkan wọ́n ṣe nọ́kíà fún yóò yí mọ́ ọlọ́ni kó o tún fẹ́ sun olùkọ́ o ti lọ kọ́ ẹlẹ́rìí méjì wá gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta òun tọrọ lọ́dọ̀ ilé ẹjọ́ kan bò ń tì yín málé yes ẹ̀mí lọ ilé mọ́ni lórí ẹ̀sùn pé ẹ̀fẹ̀sùn olè kan ṣùgbọ́n níbi èyí tá à ń sọ yìí ẹ̀yin tẹ́ ẹ kan ẹ̀yin lè máa búra ọ yàtọ̀ sáwọn nǹkan yòókù kọ́dà tẹ́ bá léèyàn ṣe zina ẹlẹ́rìí lẹ́mú wa ẹlẹ́rìí mẹ́rin gbèsè pé bùrà pípẹ́ rí pé ń ṣe zina wàhà kẹfẹ ẹja dúró eléyìí túmọ̀ sí pé nínú òfin tẹ̀sán Islam ẹ̀mí ọmọ èèyàn pàtàkì ó kìí ṣe nkẹ́rẹ́ ẹni tí kò sì fẹ́ kú ò gbọ́dọ̀ fi kú dẹ́rù bàyàn ẹni tí ò fẹ́ kú má sì kú pààyàn má sì lérò yìí pé tó bá ti pààyàn bíi tẹ́nìkan ò ti rí ọ kò sí ní tí ó ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ àfi tí wọ́n bá lò fún ṣẹ̀ríyà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo wa bó o láṣẹ gbìyànjú tí ìṣẹ̀rí òfin jẹ́ lílò láwùjọ wa ó pàtàkì nítorí pé tíṣẹ̀rí àbá ń bẹ ẹ̀mí ọmọ èèyàn gan nítumà aburú àti ewu oríṣiríṣi ti ń ṣe àwọn èèyàn tí kàn ń lọ bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ nítorí pé kálukú ọmọ pé ẹ̀mí ọmọ èèyàn ní tó pàtàkì tá a gbọ́dọ̀ fi ọwọ́ àwàdà mú ni tá a máa ń sin bára wa jà bí ká máa sọ̀rọ̀ pé ń pọ̀ ọ́ ó sì gbọ́dọ̀ gbé nǹkan ìjà kan ná ìyá rẹ̀ o torí ṣètọ́ni bá gbà á lò ìwọ lápọ̀ pààyàn kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó bá tún àwùjọ wa ṣe kó ràn wá lọ́wọ́ láti máa ṣe àwọn nǹkan tọ́tọ́ àti ìtọ́ yẹ kó lè wa dènà sí gbogbo aburú gbogbo ẹ̀dá kó ṣe wa lọ́mọ àlùjànnà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أي بير مجيوا عليكم السلام wọ́n ní bí ẹlẹ́dẹ̀ bá ń sàárẹ̀ tàbí ajá tí yẹn sì jẹ́ olùtọ́jú àwọn ẹranko fíldì ti ẹnu specialization rẹ nu sótọ́ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ pé kó tọ́jú ajá lópin ìgbà tí ó bá ti jẹ́ ajá tí wọ́n ń lò fún nǹkan takòtò lọ nítorí téèyàn bá lájà ńlé tí èsì pé ń fajá yẹn ṣọdẹ kò máa fi dẹdẹ kò máa fi roko kò máa fi dára ẹ máa dúró dáná bí sallallahu alaihi wasallam ni ọmọ adínkù nù ládàá rẹ lójoojúmọ́ torí ẹ ó bùkátà láti bá wọn tọ́jú ajá tí wọ́n fi ń takùtọ̀ lọ. kí ló wá fẹ́ tọ́jú ẹlẹ́dẹ̀ sí sọ fẹ́ tọ́jú rẹ̀ láti rí wọn mú pajẹ ni. tí wọ́n fẹ́ ẹlẹ́dẹ̀ máa ń lọ tiẹ̀ lórí ilẹ̀ tẹ́nìkan kì í jẹ́ láwùjọ wa síbọ́lọ́ ló wù lọ́ọ́ wọn òun náà ló sì wù ló ṣe jíjẹ wọn léèwọ̀ kò sí tó burúkọ tọ́jú rẹ̀ kọ́ máa rìn lọ rẹ̀ nígbà tí wọ́n ti jẹ gẹ́gẹ́ bọ́lá ni wọ́n máa jẹ àmọ́ sì mọ̀ pé tọ́jú rẹ̀ fẹ́ni tó fẹ́ jẹ má bàa tọ́jú rẹ̀ mo rò pé yé wa kò dàbí ewúrẹ́ kò dàbí àgùntàn kò dàbí ẹṣin kò dàbí màálù àbí ràkúnmí eléyìí ń jẹ bó ṣe jẹ. Aleykum salaam. ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni àbí ṣé oníbèrè kàkún pé àmì pòun ọ̀làjú ni tọ́ba kú kó jẹ́ kó wọ́n bò ń sàṣọ tí wọ́n fi wé láǹbọ̀ ń fò mo rò pé yé wa torí kó lè bá àjẹpọ̀ wọ sàárè lọ́làjú <laughs> gbogbo àwọn ọ̀làjú rọ́ yẹn irọ́ lásán àwọn obìnrin bíi anabi Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ̀ báwo ló yẹ kí jìlìbáàbù wa kó gùn tó lẹ́yìn wa ó ti balẹ̀ dẹ́dẹ́dẹ́ o báwo ló tún yẹ kó gùn tó lẹ́yìn wa ẹnẹ́bí ní dira ní òdiwọ̀n àgbọ̀n wọ́pọ̀ tí ọ̀bọ̀ wa tó dira nǹkan ẹnẹ́bí ní shibran òdiwọ̀n àtẹlẹ̀ wọ́pọ̀ ọ̀ràn ẹ̀yàn ní nàmbà túláàsì èsì nàmbà fẹ́ nà. Aleykum salaam ànábì tó àlàyé fún wa sallallahu alaihi wasallam ìgbà táwọn obìnrin tún béèrè pé ọ̀dà tó bá wọ jìlbáàbù yẹn ti máa ń wọlẹ̀ tí a bá fi yí ẹ̀gbin kọ́ sónà fi hàn pé bàtà méjì lẹ́gbin ó lè jẹ́ gbin tó ti gbẹ àbẹ́gbin tútù ẹ̀gbin tó ti gbẹ ohun bí ìtọ̀ ẹ̀gbin tó ti gbẹ ohun bí ìgbẹ́ ẹ̀gbin tútù bí ìgbẹ́ bí ìtọ̀ tí ò tí ì gbẹ tó bá pé gbígbẹ ni anabi sallallahu alaihi wasallam ni tó o bá fi jìlbáàbù rẹ tó bá fi kọjá lórí ẹ̀gbin tó ti gbẹ ọ̀hún tó tún á tẹ̀síwájú nínú rìn tí jìlbáàbù rẹ tún gba orí èèpẹ̀ tí ò sẹ́gbìn bẹ̀ rárá èèpẹ̀ tí ò sẹ́gbìn lára rẹ̀ rárá tó padà gba orí rẹ̀ lẹ́yìn tàkọ́kọ́ tó lẹ́gbìn òun ti fọ ibi tẹ́gbìn yìí yẹn ó ti fọ́ máa lópin ìgbà tó jẹ́ pé tonti bó ṣe gbẹ́ náà àárí gbẹ́ lára sọ. ẹ̀rọ tó gbẹ́ lè gbẹ́ kó stọ́bọ̀ kọjá kó tún dì má aṣọ so ẹ gbẹ́ nù. <laughs> tó bá jẹ́ tútù ni akramakumullah ìpẹ̀kùn ò lè fọ́ mọ́ ẹ fọ́ pẹ̀lú o bó ṣẹlẹ̀ bá ní ẹ fi fọ ẹ fọ ẹ fọ yọ mà ẹ gbó yọ mà ẹ wá wá omi tó tún mú dáadáa rí ta máa fi sálù àlà ẹ tún wá fi gbó gbó gbó gbó kẹtù wá fún. eléyìí jẹ bó ṣe jẹ naam aleykum salaam tu. kọ́ máa wọ kí burú mbẹ. ẹ à sọ pé kí burú mbẹ torí pé ṣé tó bá gbé báàgì yẹn pa kò ní mú káyà rẹ̀ ọ̀yọ́ ta kò ní mú kí ṣépù rẹ̀ ọyọ ọ̀tà kò ní mú kí ṣépù rẹ̀ ọyọ ọyìn nítorí pé tó bá jẹ́ pé yóò bá báàbù rẹ̀ di disco style tí máa show me your body torí nǹkan tó sọ́dà kò gbọ́dọ̀ gbé wọ̀ àmì bá kí tó bá gbé báàgì yẹn wọ̀ ẹ̀wù rẹ̀ ó tún sẹ́kù làǹbùlàǹbù àní rí ṣépù ara rẹ̀ ipò pé àwọn aṣọ di nǹkan sinimá kò sí wàhálà mẹ èyí máa fẹ́ bí yín léèrè ṣé tó máa gbé wọ̀ yóò fi ṣépù hàn àbí òní fi hàn náà ẹ̀yin ọ̀bá bàt <laughs> yóò fi hàn járe yóò fi hàn so kò síbẹ̀ wù rẹ̀ ṣe lè jẹ́ lambúlambù tó yọ kájọ àbí òye wa torí ẹ̀ ń gbé wọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ máa fà lọ ọjà ìbòsí kí lẹ́yìn náà fi ra báàgì tọkùn sí kí ló dé wọ́n àti èsì pẹ́ ń ṣe torí pé ẹjọ́ máa sukú ẹ̀ ajóbìn ma ẹ gbé tìyín lọ́ọ̀nì mo rò pé yíra ẹ̀hẹ́n tẹ́ bá ti pọ́n yóò ní bó ti ká aṣọ yín tó bá ti ká aṣọ yín yóò fi ṣépù wájú yín hàn tó bá ti ká aṣọ yín yóò fi ṣépù ẹ̀yìn hàn àwọn ọ̀daràn ọkùnrin kan sì wà sọ pé táwọn fẹ́ ọkọ yẹs ọmọ yẹn ìpẹ́sì mi mo rò pé yé ẹ̀hẹ́n sọ ẹ má wọ̀ náà. àbẹ́ẹ̀ni lábẹ́ òfin ọlọ́run tí èèyàn púpọ̀ bá pẹ̀ nìkan tí èèyàn púpọ̀ bá pẹ̀ nìkan tẹ́ bá ti rẹ́rìí mú wa gbogbo ọlọ́run ọ̀pá. àwọn tó bá ké àmọ̀ pàtó àmọ́ afẹ̀sùn kan méjì kéde èèyàn kọ̀ọ̀kan lábùra fifty fifty fún gbogbo alápapọ̀ náà ní fifty. naam. Aleykum salaam. àkọ́kọ́ sí wọ́n ti lọ kóòtù wọ́n ti gbé musa fún ẹ̀dàkùn tí ọ̀sẹ̀lẹ̀ má máa béèrè tí wọ́n bẹ lọ́kàn gbé ọ lọ kóòtù tí wọ́n bá gbé ọ lọ kó ní kó gbé ọ wá ṣẹ̀ríà ìjẹ́ bó ṣe jẹ́ naam yẹn ni pọ́nrán ẹni máa bẹ lọ́kàn ṣẹlẹ̀ sí yín mo rò pé yín yẹ yín tó láwọn béèrè tẹ́ ẹ máa béèrè ńgbà mí náà ní máa bí wàhálà fún yàn bí ẹnìkan náà yọ tó ń bá délé ní ìsìn tó ń bẹ́ nìkan lórí ìyàwó òun sẹ́yìn kó lílo òpónù so ìyín tọrọ aburú fúnra rẹ̀ ẹ̀yọ́ kàn máa bẹ́ lọ ọlọ́mọdé ara burú ọlọ́mọdé ara ìdá ọlọ́mọdé ara burú ọlọ́mọdé ara ìdá bí ẹni tó ní ẹ tí wọn ń travel nísìn tí wọn á ń lọ sí agba north táwọn fúlàní kan á dá mọ́tò dúró tí wọn ní all male and female? ẹ máa yín lọ́kọ̀ kan máa bára yín sùn ká máa rí orí rẹ̀ ò pé ni ìyẹn tọ́ tí ọ̀dà ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ lọ ọlọ́mọdé ara ìdá ọlọ́mọdé ara ìdá ọlọ́mọdé sẹ́ni ìsìn ọ̀rọ̀ pé kóòtù náà oore ni ara ìdá ọmọ pé ìdájọ́ tí èsì tọ́lọ́ wọn fẹ́ lò ń bẹ̀ wọ́n wá ti wá lọ gbéra rẹ̀ nu káńtà wọn á ní kó má Kùránì lọ ṣé wọ́n fẹ́ ni sẹ́yìn fẹ́ ni títí táì kú àbẹ́lọ̀ kírù rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ torí rẹ máa bẹ ọlọmọdé àrẹ ọlọmọdé àrẹ má béèrè irú rẹ ọlọmọdé àrẹ ọlọmọdé tẹkẹ bá béèrè nǹkan dákúdáké járe ọlọmọdé àrẹ ọjọ àpò ọjọ bó ti ṣe dé naam naam aleykum salaam. Thank you. ẹni tó bá ṣe. Thank you. àkọ́kọ́ àkọ́kọ́ ni pé irú àwọn nǹkan tí ẹ ló ṣẹlẹ̀ kìí ṣe nǹkan tuntun láwùjọ bíi tí òdo ti pọ̀ táwọn èèyàn mọ nǹkan kan pa ẹ̀sìn ọlọ́run wọ́n kàn mọ̀ pé islam jẹ́ islam ọmọ nǹkan kan pa rẹ̀ síbẹ̀ yìí mọ̀ pé ńgbà tilẹ̀ dá iná lọ́pọ̀lọpọ̀ ẹyẹ olófèèrè ló ń ṣèṣe ẹyẹ gúnugún so wọ́n kó bá ẹ̀sìn islam wọ́n kó bá lọ síwájú rẹ̀ àtẹni bàbá ìmáàmù ló ní kí wọ́n yan ẹ̀wà kí kálukú ọmọ wa mú ẹ̀wà mélòó mélòó jẹ ẹni tó bá pọ̀ ń lọ jalè yìí kò ní péjọ́ méje láyé so wọ́n á ní kí ló dé tẹ̀ fọ́ọ̀n búra wa láwọn ti ṣe lọ́pọ̀lọpọ̀ gbà olè yẹn ò fojú hàn àwọn mọ̀ pé táwọn ṣe yìí náà dá àmọ́ tó bá dàbí ẹ̀ṣẹ̀ kọ́ lọ́ọ́ forí jìn àwọn so irú àwọn píríncípù yẹn náà máa ń lò lọ́pọ̀lọpọ̀ láti bẹ̀sìn jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ó dàbí àwọn tó láwọn fẹ́ bá èèyàn pín ogún ni wọ́n á pín pín kókun á ní sọ ìwọ ọlọ́run bàbá pín dá ọ má dùn wá ńlá dá rẹ̀ bàbá sì pín dá yááfi wa ọmọ kó àkúkú mọ́ jù bá náà lọ sẹ́rí gbogbo bẹ́sìn ṣe ń bàjẹ́ nù bẹ́sìn ṣe ń bàjẹ́ nù so àwọn eléyìí olódò burúkú ni wọn wọn á ní sọ yẹ káwọn tó máa ti sọ láti lẹ́yìn wọn ẹ̀yìn náà bá láyà ẹ̀yìn náà ti mà dáhùn so àmọ́ yóò bọ̀ láyà wọ́n kàn máa lé nínú àbí òye wa níṣẹ́ àwọn ni ẹ má ti sọ̀lá lẹ́yìn wọn mọ́ wọ́n tún máa ní à àwọn ò lè ṣe o wọ́n kàn polú àti àbí ọ̀rí nǹkan mẹ́ ń gbọ́dọ̀ pé àwọn páàgùn náà lẹ́fi ṣe lè máàmù tó lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ àbúrò máa ṣe sọ láti lẹ́yìn ẹni tí ọ̀gbọ́ lọ́n gbọ́ ẹgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ ni man halifa bi ghayri Allah faqad kafara aw ashrak sẹ́yìn tó wá ti fi nǹkan mìíràn tó yàtọ̀ sí ṣe àbọ̀sẹ̀bọ̀sọ̀lọ̀ tó wá pa nàbì lọ́sọ áwò yẹn á sọ pé fọkọ̀dẹ̀ kẹfọ̀rọ̀ wà ashrak ìtumọ̀ rẹ̀ ni ó ti di kèfèrí ó tún dọ̀sẹ̀ bọ̀. àwọn olùmọ̀ọ́ sọ pé ká fi nǹkan míì tó yàtọ̀ sí Allahu búra ṣírkù asghar ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ kékeré ni tí yẹn bá ń ṣe israr lórí ìṣẹ̀bọ̀ kékeré yìí máa di ní ńlá mọ́yàn lọ ni àmúlòdù paraku làwọn eléyìí kódà kó ṣe pé ẹni tí ń jí wọn ṣe sọ láti ni ọ̀daràn ni kátó àpè lè máa mú mo rò pé yé wa ọjọ́ ẹ̀rọ ti jẹ. títí tí ó ti lé lógójì ọjọ́ náà pé yóò dúró di ọgọ́ta ọjọ́ nígbà tápá kan sọ pé tó bá ti ọjọ́ ó ti à ń fún ẹ̀jẹ̀ tí ń jáde ní ìsìn nídàájọ́ ẹ̀jẹ̀ àárẹ̀ yọ wẹ̀ yọ máa ṣe ìmára fún sọ láti kọ̀ọ̀kan so eléyìí inṣàlá ń lọ dájú so that yóò fi bẹ̀rẹ̀ sí ní sin náà naam aleykum. kò jáde púpọ̀ àbí kò jáde rárá ẹ̀ kò sí wàhálà tẹ́lẹ̀ náà tọ́ba bí ma tẹ́jọ́ jáde rárá ó ti parí náà níjọ́ náà ni ó ti máa ṣe sọ̀láàtì náà tonti pé kò tí ì fẹ́yàwó ni wọ́n ń ṣe ìbéèrè tí ó kàn án náà mi ò ṣé dada ni kó sì gborí ẹ̀gbìn kìí ṣe dandan àbùrọ̀ká tí wọ́n fẹ́ wọ ẹsẹ̀ rẹ̀ tó owó ti rí kẹ́gbìn bẹ́ẹ̀ lọ́ọ̀kan kọ́ yẹra fún ọjọ́ bó ṣe jẹ́ gbàdé ìṣèké gbogbo ọ̀nà ló kún fẹ́gbìn bíi báwo nù èló ló ń fẹ́ gbà. kókù mhm. sixty. èló ni wọ́n dá padà fún yìí. kò yé mi fọ́tì ní atm kọ́kọ́ fún yàn ó sì fún yàn lálàá tí wọ́n ti gbọ́ èlò wọn fún yàn sixty watt. sixty one sixty two sixty three ọ̀sálì èyí tí èèyàn náà fẹ́ gbèlè èèyàn lọ fún wọn léètò léyìn. wọ́n gbà náà ni nítorí tí ó ṣe lè fi sẹ́bílì láì báńkì wọ́n gbà náà ni because I supposed to be paid sixty thousand while I was paid sixty two two thousand ọlọ́kọ̀ fún mánéjà òpin rẹ̀ ni wọ́n kó fún kásíà yóò sọ àpò ẹ̀ lọ́kọ̀ fún mánéjà lẹ́yìn náà ẹ̀ jẹ́ àmà sẹ́rí gbogbo ń tí ṣe wọn ló kọ pé àwọn fẹ́ fi sọlé ayé wa dẹ̀rọ̀ ọ gba ẹ̀sọ̀ ní lílò ẹ má kàn sọ̀rọ̀ alẹ̀ fún atm ẹ má sọ̀rọ̀ alẹ̀ fún e-banking bó ṣe dùn làwọn ewu náà wà mí torí nísìnyí àyín rówó ǹgbà wọn tún sálé ẹ má gbàgbé ìgbà tí ẹ gba forty dípò hundred tẹ́sì ní rí okùgbà gbogbo ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sẹ́wọ̀n kí atm gbà míì ó lè seize kọ́ máa fún yín lówó kó sì sọ pé òun ti fún yín gbogbo complain tẹ́yìn ọmọ ẹ̀ ṣeun ẹ̀kẹ́bù ẹ wà lórí complain náà ní tánàbí ṣe dé owó yẹn lọ lọ́nu ẹ rí i pé báńkì gbogbo báńkì ní àwọn customer service àbí customer care ẹ ní àwọn complain rú yín yẹn tó pọ̀ tó ń torí pé ọ̀pọ̀lọpọ̀ náà nídìí ATM yẹn bí bẹ́ẹ̀ ṣe nídìí láti máa ṣe fáàrí ká ah, mi mú ti ẹ̀mí lọ́nìí ìbá ti lọ ìmúṣẹ́ ìrọ̀ lásán ìrọ̀ lásán so eléyìí gbogbo ẹ̀ náà tí ìjàmbá bá ṣèyàn lórí ubẹ̀ sẹ́wọ̀n pé tó náà wá lórí àní ìsìn mo fẹ́ gba hundred thousand I don't need to go to ATM sẹ́wọ̀n kó ti ju minimum tí wọ́n wí pé kíní lọ ẹ dákun lọ gba owó ní orí káńtà kọ́ da nǹkan rí àpò ibi ATM náà wọ́n ti ń gbowó tó lè ti tẹ̀lé wọn gbà mí ẹlòmíì gbowó kan sọ atẹ́gùn burúkú kalẹ̀ ojú rẹ̀ ṣe kíní kan ti gbowó máa lọ́wọ́ ti lọ. so gbogbo irú àwọn nǹkan wọn ọ̀dà náà àmà burú wà mẹ́ ẹ wo bí e-banking wọ́n ṣe fa gbogbo owó ẹlòmíì nì látara ń sẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ kọ́lọ̀ máa fi sọ ẹ̀ sọ wa so lẹ́yìn náà tá à ń bá ń lo báńkì ẹ̀mẹ́jẹ̀ á máa lo ká máa gbé tọ́ ẹ̀mí ká máa lo pẹ̀lú ká máa pé ilé ìbáni tí o bá sí túláàsì kò fẹ́ sí tó fẹ́ gbé wa lọ bẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.